èèwọ̀ tìjáníyà ṣéwù ahamada tìjání ó ṣe é ní èèwọ̀ fún ẹnikẹ́ni láti lòdì sí ìlànà tìjáníyà gẹ́gẹ́ bí àṣírí ìta nínú mọ́tún jàwáhìrù lè máa ní àtẹ̀jáde kìíní volume one ojú ewé one thirty three ó tún wà. nínú Jawahirul Maani àtúntẹ̀ kìíní volume one ojú ewé fifty six ìjọ tìjáníyà sọ pé Shehu Ahamada Tijani sọ pé bisharitin anla yasdura minhum sabun wala bukdun wala adawa. وبدوام محبة الشيخ بلا انقطاع إلى الممات وكذلك مداومة الورد إلى الممات ó tún tẹ̀síwájú ó ní inna sayyidal wujudi sallallahu alayhi wa sallam ضمن لنا أن من سبنا ودام على ذلك ولم يتب لا يموت إلا كافرا ìtumọ̀ nígbà tí ṣéhù ahamada tijani sọ nípa àjùlọ ọlá tí ń bẹ fún àwọn mùrídì rẹ̀ tán ni ọba sọ pé pẹ̀lú májẹ̀mú pé wọn kò gbọ́dọ̀ bú wa. wọn kò gbọdọ ní ìkórìíra wa lọkàn wọn kò sì gbọdọ bá wa ṣọ̀tá. ṣéwù ahamada tìjání ó tún mú májẹ̀mú mìíràn wá ó sọ pé òrídú gbọdọ̀ nífẹ̀ẹ́ ṣéwù títí di ọjọ́ ikú. bákan náà ó gbọdọ̀ ṣe wúrìdì tìjáníyà. títí di ọjọ́ ikú. Ṣéwù Ahamada Tijani ó tún fi kún un pé àníkù ti fi dá òun lójú pé ẹni tí ó bá bú wa tí ó sì dùn ní mọ́ ṣíṣe bẹ́ẹ̀ láì ronú bùwàdà òní kú àyàfi kí ó ti di tòṣòrí aláìgbàgbọ́. bákan náà nínú sẹ́ríù jàwáhìrù lè máa ní àtẹ̀jáde kìíní volume one ojú ewé two twenty four àti nínú tíàrì máàhù àtúntẹ̀ kìíní volume one ojú ewé three seventy eight ìjọ tìjáníyà sọ pé ṣéèrù ahámádà tìjáni sọ pé. من ترك وردا من أوراد المشايخ لأجل الدخول في طريقنا أمنه الله تعالى في الدنيا والآخرة وأما من دخل زمرتنا وتأخر عنها تحل به المصائب dunya wa ukhra wa la yaudu abada. ìjọ tìjáníyà sọ pé ṣéwù ahamada tìjáni sọ pé ẹni tí ó bá pa wúrìdì kan tì lára wúrìdì àwọn ṣéwù nítorí kí ó lè wà nínú tọ̀ríkọ̀ wa àwọn yóò fún onítọ̀hún ní ìfọ̀kànbalẹ̀ ní ayé àti ní ọ̀run. àmọ́ ẹni tí ó bá wọ ìjọ tọ̀ríkọ̀ tìjàníyà wa tán tí ó bá wá fàsẹ́yìn níbẹ̀ àwọn àdánwò ayé àti àdánwò ọ̀run ni yóò jẹ́ tirẹ̀ kò sì ní í bọ́ kúrò nínú àdánwò náà títí láéláé ìdájọ́ islam lórí rẹ̀ bí èṣù ṣe ń kó ẹ̀rù sínú ọkàn àwọn ènìyàn kan tí wọ́n fi bẹ̀rẹ̀ sí í tọ èṣù tí wọ́n sì sọra wọn di eléṣù lábúlé bẹ́ẹ̀ náà ni ṣéèrù ahamada tìjàní ṣe ń kó ẹ̀rù sínú ọkàn àwọn mùrídìí rẹ̀ àmọ́ṣá lára iṣẹ́ ẹ̀ ládàá pé kí ẹnikẹ́ni tí ọba sọra rẹ̀ di asòkòsẹ́sìn bíi ti ṣéèrò ahamada tìjáni yìí ẹni tí ọba sì kùnà láti gbogbo ti tọ̀rí ikọ̀ tìjáníyà onítọ̀hún ti yọra rẹ̀ sílẹ̀ kúrò láàrin àwa mùsùlùmí ẹ̀rí ọ̀rọ̀ nìyí láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam.